Hmm, iṣẹ́ lóògùn ìṣẹ́ múra ṣíṣe ọ̀rẹ́ mi bá ọ̀bàrẹ́ ni gbẹ́kẹ̀lé bí ọ̀lẹ làárí o bá ọ̀rẹ́ ni fẹ̀yìntì àtẹpámọ́ṣẹ́ ni ìyá rẹ lè lówó lọ́wọ́ kí bàbá rẹ lẹ́sìn lẹ́ẹ̀kan bó bá gbójúlé wọn ó tẹ́tán òun ni mo sọ fún ọ̀hún bẹ́ẹ̀ nítorí pé ohun tá a bá fi pàjìyà fún ó ní ẹ̀yìn kì í tọ́jọ́ òun abáfagbára ṣiṣẹ́ fún òun ní pẹ̀lú ẹ̀ ní apálára ìgòpá báyìí o ní iye kan ẹ wo Ojúmọ́ Ire lẹ́tọ̀ ètò lójúmọ́ rẹ ń tẹ̀ síwájú ọ̀rọ̀ ṣẹ́ fáwọn ọ̀dọ́ nígbàna ti amúlùdùn òun lajọ pẹ̀kẹ́ lórí ètò Ojúmọ́ Ire lọ́jọ́ tìní àlejò ń bẹ nílé agbédo ọ̀gbẹ́ni adéoyè adélékè emmanuel àwọn làlejò wa lórí ètò lẹ́nu mo kí o ẹ kú òun látàárọ̀ ẹ ṣeun olórin ni yín àlejò wa ẹ bá a ti ẹ̀kọ́ ẹ tún forin dáhùn ara ilẹ̀ àyà ní ìṣẹ́jú ráńpẹ́. iṣẹ́ lóògùn ṣe tẹ kọ́nsẹ̀ sọ́ọ̀sìn ló hmm. jẹ́ kí n tún rántí inú ábọ̀ mi hmm. mi ò fẹ́ kọ́ tọ́lẹ̀. Hmm. gbẹ̀mọ̀ ó ní òwúrọ̀ la wà múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń bẹni gíga múra síṣẹ́ ọ̀rẹ́ mi ta ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí bá ò bá rẹ́ni gbẹ́kẹ̀lé àtẹramọ́ṣẹ́ ẹni ìyá rẹ lè lówó lọ́wọ́ bàbá rẹ lè lẹ́ṣin lẹ́kan tó bá gbójú lé wọn o ó tẹ́tán ni mo sọ fún ẹ irọ́ ni mo pa ó tẹ́tán ni mo sọ fún ẹ ìgboro ohun tá ò bá jìyà fún ilé ìtọ́jọ́ ohun tá a bá fara ṣiṣẹ́ fún o ló ń pẹ́ lọ́wọ́ ẹni apalára ìgúnpá níye kan. Hmm. tó bá lówó lónìí ayé á máa fẹ́ ẹ hmm. tó bá tún ní lọ́la ayé á máa pọ́n ẹ lé hmm, jẹ́ kó sáfẹ́rẹ́ díẹ̀ kó kú díẹ̀ kó tó ayá padà lẹ́yìn ayá padà lẹ́ mo á fẹ́ ráǹdì ẹ̀ òkè máa ní mọ́mí and dàdí ẹ máa wo Orísun mọ́mí and dàdí ẹ máa wo Orísun brother and sister ẹ máa wo Orísun ìpìlẹ̀ wa ni ẹ máa wo orísun màmá pẹ̀lú màmá o ẹ máa wo orísun. ee wàá ṣe eré àlejò ẹwò ọwọ́ yìrè ọwọ́ yìrè kò ní bàjẹ́ lágbà àtàtì elédùnmarè jùjú yẹn wọ̀ mí lára fújì lèmi máa ń kọ ni o if not mi wàá tẹ̀ bá. ẹ ṣẹlẹ mi ṣẹlẹ mi ọ̀gá orin gbogbo ló máa ń kọ àpàlà disco gbogbo ẹ. ẹ yóò wá nínú ilé ẹ̀bùn ẹ̀bùn ẹ̀bùn ó wà lára àwọn tí orílẹ̀-èdè tó dàgbàsókè lágbàáyé tí wọ́n fi ń jẹ́ orílẹ̀-èdè lénìí kódà tàbá wò ó lọ síbi àwọn ti ẹ̀kọ́ òwe gan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn Faraday gbogbo àwọn Graham Bells gbogbo àwọn tí wọ́n lámẹ̀laka kódà tàbá wò wọ́n wọ́n ní àwọn ẹ̀bùn àti àwárí ni wọ́n fi wò pé wá iná ìmọ́lẹ̀ lè tan dáwà nǹkan ṣe ó dá àwọn ẹyin ọ̀sán ìlàwà fi ń sọ̀rọ̀ ń jọ̀wọ́ àbí àwọn òpin ó dá àwọn bọ̀ bóun la ṣe lè ṣe tá a mọ̀ bára wa sọ̀rọ̀ ràbẹ́ẹ̀lì wò pé ó yá tẹlifóònù yẹ kó wà tá a lè mọ̀ bára wa sọ̀rọ̀ ẹ̀bùn ni àwárí torí pé ìtàn ò fi yé wa pé bóyá pòfẹ́sọ̀ níwọ̀n àbí nǹkan kan rárá o wọ́n ṣe àwárí pé ó dáa o àwọn gbé àgbékalẹ̀ nǹkan ni mo fi kíyàn àlejò alágbára ọlọ́run bá ẹ ò ní í ṣiṣẹ́ o ẹ ò mọ̀ tẹ̀síwájú ó dáa tá a wò ó nínú ọ̀rọ̀ àwọn amúlòdùn entertainment lápapọ̀ yìí ṣé àwọn ìyàtọ̀ wà lára àwọn àgbéléwọ̀n láàrin olórin àwọn ẹ̀yìn olè adẹ́nipòṣónú àtàwọn òṣèré orí ìtàgé tó ní pé borí pé gbogbo ògbà àtàwọn ẹmẹ́yẹ ìgbà ni olórin náà máa ń ṣeré orí ìtàgé kí làwọn àbáṣepọ̀ tó wà láàrin gbogbo àwọn iléeṣẹ́ yìí àti pé ṣé èèyàn lè kó mẹ́tẹ̀ẹ̀ta kù àbí mẹ́rẹ̀ẹ̀rin àbí tó bá púpọ̀ jù bẹ́ẹ̀ lọ. gbogbo nǹkan láyé ẹ̀bùn ni hmm. Hmm. alẹ́ tó jẹ́ pé tẹ́ bá ní kó wá kó wá act tó jẹ́ pé hmm. olórin gan okay take for instance now Alhaji Saheed Òṣùpá hmm, hmm. róò tí wọ́n máa ń play nínú nínú fíìmù hmm. ẹ lè mọ̀ pé olórin ni wọ́n Alhaji Alabi Pasuma róò táwọn náà play tó ń play nínú nínú nínú fíìmù ẹ lè mọ̀ pé olórin ni wọ́n ẹ̀bùn bọ́lọ́run ṣe fún olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni báwọn táwa ń sọ ń sìn ẹ wá ẹ lè wá fún wọn ní máìkì ipe kan wá sọ̀rọ̀ lásán láì kọrin hmm. ipe kan ṣe mc wọ́n lè má lè ṣe. Hmm. Hmm. ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ ńlá lẹ́ ń sọ yìí. so adẹ̀lẹ́ lómi tẹ́ pé kò lè act báwọn ṣe ń act yẹn tẹ́ bá fún ní máìkì kóun ṣe mc as olórin ó máa ṣe perfect so bí ọlọ́run ṣe fún olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ọ̀yáwálé àbọ̀ rí pé ọlọ́run ṣe fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni hmm. èmi jẹ́ ìtì ẹ̀kọ́ láti. deposit owó àánú ti ẹ yàtọ̀ sí tèmi. ó lágbára ọlọ́run. ntọ́lọ́run kó sí ọnú ó yàtọ̀. Hmm, bó ti kó sí ti ọ̀nà ọ̀nà ó pọ̀ yàtọ̀ ó sì kó sí ó yàtọ̀ tọ́lọ́run kó sí eh, yàtọ̀ eh, síra wọn ó yàtọ̀ ẹ̀wọ̀nù ẹ̀wọ̀nù yónú ti yín báyìí ẹ̀wọ̀ ṣe tóbi ẹ̀wọ̀ tó kó sí ọlọ́run tó wà bẹ́ẹ̀ yàtọ̀ ẹ̀wọ̀rú àwa báyìí eh, àwọn bíi tiger generator ló wà ìdọ́lọ̀ ah, ń kó sínú ọ̀tọ̀ ẹ jẹ́ kọ́kọ́ kí ilé ìgò tó di pé mo béèrè ìbéèrè mi màá fẹ́ lè sọ pé ṣàṣà lolórin nínú àwọn olórin Yorùbá tẹ́kọ tí ò tiẹ̀ tí ì ṣeré orí ìtàgé kan hmm. àbí ìkejì yẹn ni ẹ̀bùn gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ẹ̀yin gẹ́gẹ́ bí ẹ̀ gangan yẹ ká wá bù báwo lẹ́yìn gan ṣe bẹ̀rẹ̀ torí ọ̀rọ̀ olórin ẹ̀bùn ẹnìkan ẹlòmíì ó lọ kọ́ ni bóòlù ẹ̀yin ṣàwárí rẹ̀ báwo gbọ̀ngàn ẹ̀yin ṣe bẹ̀rẹ̀ abẹ́yìn náà kọ́ṣẹ́ rí mi ni àbí bó gangan ni ìrìnàjò ìṣílè ti bẹ̀rẹ̀. mẹ́sùn wọlé tẹ̀lé. Hmm. tábà ní kí n wò ó hmm. for my childhood nígbà tí mo ti wà kékeré hmm. mo like orin láìkì orin gangba wọn láìkì máa gbọ́ ẹ mọ ọkùnrin àmírelé òun bàbá. ọlọjọ òní àwọn orin tá a use mọ̀ ń gbà yẹn eh. àwọn bíi àwọn bàbá wa hmm. Alhaji Kollety Àyìnlá. kébí Kwara. kébí Kwara. late. àbálágbàdún. ọba barista. ksab Ọlọ́run fọwọn kẹwọn. Baba. bàbá. Hmm, hmm. kìsọ́ni àdì. àti Baba wa Ebenezer Obey. so nígbà yẹn so àwọn orin ẹ̀ là á máa ń gbọ́ hmm. díẹ̀díẹ̀ nígbà yẹn so ìgbà tí àwa náà wá tá a ti ń dàgbà bọ̀ hmm. really mi ò bẹ̀rẹ̀ as a musician tẹ́lẹ̀. Hmm. báwo lẹ ṣe bẹ̀rẹ̀. I was once a footballer bọ́ọ̀lù lẹ máa ń gbà mo wo sáṣọ yìí náà. ẹ àwọn tá a bá rí báyìí àwọn tá a bá rí báyìí tá a fẹ́rẹ́ báyìí. so ale ale gba kò sí gbà mí. ẹwọn fúbọ́là ni mi mo play ìgbà tí mo play mo play dé ibi pé mo tiẹ̀ tún gbádùn òkè òkun. Hmm. so but ìgbà tó wá dẹ̀ pé ẹ mọ̀ nǹkan táwọn àwọn fúbọ́là máa ń pè ní injury hmm. tó dẹ̀ pé but along that line tí mo ṣe ń gbá fúbọ̀ yẹn hmm. inú kọ́yà ṣọ́ọ̀ṣì mi mo wà níbẹ̀ so mo lẹ́nìkan tó yẹ pé ó máa ń lead choir ṣọ́ọ̀ṣì yẹn hmm. ó wá tún jẹ́ kí n pick more interest hmm. nínú orin hmm. so tó bá ń kọrin a sọ pé ah ìwọ náà ó ṣe you can do it tó bá lè máa kọ báyìí kó bá lè máa kọ báyìí from there èmi náà dẹ̀ build talent yẹn ṣòye mo wá lẹ́nu mo wá ní ẹni tó yẹ pé ó wá tún fún mi ní courage láti lè jẹ́ kí ni kí n tẹ̀síwájú mo pè é alhaji dr uh, saheed òṣùpá hmm. mo pọ̀ wọn lọ́dún kan mo ní à ah, kọ́kọ́rọ́ alátẹ̀tẹ̀ ṣe yìí hmm. ó fún mi ní mi ò tiẹ̀ mọ bí mo ṣe fẹ́ sọ torí pé kí mo ó yà mí lẹ́nu. inspire yín he said something ó ní à ah, ó ní ṣèbó lónìí ni ẹ hmm. ó ní nǹkan tó lè mu tèmi lè ṣe báyìí you can do more than me. ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ ńlá ó encourage ni. so ọ̀rọ̀ ẹ ló wá motivate me. láti sọ ah, really if this man can do like this which means me too i can do more than him. Hmm. see again it's not that bóyá mo lọ because i don't have it in mind i wan even want to become a musician. bébí abí ibi pé màá sọ pé bí ọmọdé torí mo fẹ́ kọrin hmm. kí n kọ́kọ́ lọ kọ́ bẹ́ẹ̀ kí n lọ kọ́ṣẹ́ lẹ́dẹ̀ẹ́ nìkan kí n kọ́ṣẹ́ lẹ́dẹ̀ẹ́ nìkan. Hmm. ó dà ẹ ṣeun ẹ kọ́ṣẹ́ ó ti wá tó bí ọdún mélòó tẹ́ ti bẹ̀rẹ̀. ìrìn àjò yìí ti tó bí ọdún mélòó báyìí. ó ti fún ọ̀dọ́ tó náà fẹ́ ṣe é kọ́ bóyá ìjọ tẹ̀ gùn lẹ́kànrún ẹ ṣàlàyé fún wa. ẹ ṣàlàyé fún wa pé bóyá mo bẹ̀rẹ̀ sí ní mo mic mm. nínú ṣọ́ọ̀ṣì mm. mo bẹ̀rẹ̀ sí ní mo mic láti 1996 nínú ṣọ́ọ̀ṣì gẹ́gẹ́ bí ọmọ akọrin mm. gẹ́gẹ́ bí akọrin bọ̀ pé bóyá mo bọ́ síta pé mo lọ kọrin I started year 2000. year 2000 two thousand náà ṣe díẹ̀ o ọdún ọdún ọdún ọdún kan ọdún nineteen years ni na nineteen years ni ọmọ tàbí mẹsì mẹsì mẹsì lórí ọkọ o ti mm, fẹ́ máa lọ bẹ̀ ah. ọ̀rọ̀ kan tẹ́ sọ ní ìsìn tó múnú mi dùn mm. ibẹ̀ náà ni màá ti mú béèrè mi pé nígbà tẹ́ pé Dr. Alhaji Saheed Osupa kìkìkì ọ̀rọ̀ tó sọ yìí ṣe wọ́n pé ọ̀rọ̀ tí ẹ gbọ́ lẹ́nu wọn lọ́jọ́ náà ọ̀nà méjì ló lè pè sí ká níbi ẹ ṣe pè wọ́n lọ́jọ́ yẹn tó bá sọ ọ̀rọ̀ pé à kò máa lọ́nu wo kò kò easy rárá o ọ̀rọ̀ bó easy o kò easy rárá ṣé mo pé ó ní irú nǹkan tó máa ṣe sọ́kàn yín bọ́jọ́ yẹn ìgbà tẹ́ ẹ pè lọ́jọ́ yẹn ẹ lọ sọ pé à tí n bá lè ṣe báyìí ìwọ náà ìdí ilé yìí ni pé ọ̀rọ̀ ìṣírí ó ṣí lọ́kàn ó jẹ́ kẹ́yìn náà lè ẹ ní ìsìn ní ìsìn báyìí kí ló dé tó wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń dìde bọ̀ tó ń dìde bọ̀ ìgbà ìgbà kan láìpẹ́ a rí agbé olórin kan wá sórí ètò bíi náà ni ni tó jẹ́ olórin tó fẹ́ tó fẹ́ dìde tó ló ń sọ pé ẹ àwọn tó ti dàgbà tó bá lọ bá wọn pé ẹ ràn mí lọ́wọ́ kíní kan kí ló dé tó wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín tó lẹ́yìn náà tẹ bá lẹ ti ń mú máìkì láti two thousand ẹ̀yin náà ti dàgbà díẹ̀ náà nìyẹn wọn tó bí tó yẹ kí irú kí ni àwọn ọ̀rọ̀ ìsí tí àwọn nǹkan tẹ̀yìn náà ṣe láti rí i pé àwọn tó lẹ́bùn tó sì ń dàgbà bọ̀ ẹ̀yin náà ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ káwọn náà lè ga. rélè ibi tó ti ń gbà ìrànyàn lọ́wọ́ kò ń ṣe ọ̀nà owó nìkan hmm. tí o bá rí ẹni tó bá ní talent hmm. bí ìwọ náà ṣe ní hmm. instead for you to discourage him encourage him. Mm pé kàkà téèyàn ó fi mú ìrẹ̀wẹ̀sì ọkàn bá téèyàn ó gbà níyànjú. tó bá ń sọ fún èèyàn wípé ah challenges tí mo face hmm. inú orin hmm. Hmm. kò lè jẹ́ kí ìwọ náà kọ o ó ti ń discourage sọ fún wípé keep on doing it ìjọ kan ìwọ náà máa débẹ̀ ọ̀rọ̀ tó fún yẹn ó lè gbé débi tó jẹ́ pé tó bá di ọ̀la òun gan máa mọ̀ wípé ẹni tó ti òun síwájú lélẹ̀. Mm, mm, mm. ọ̀rọ̀ ọ̀rọ̀. kódà àlejò wa ká tó máa lọ ní abala yìí ká tó ní kẹ́ ẹ máa lọ fún tòní ẹ̀yin kí wá ní ó jẹ́ ọ̀rọ̀ ìyànjú yín fún àwọn tí ó ń dìde lẹ́bọ̀ àti fún àwọn tí ó ti dìde tí ayé ti mọ̀ wọ́n kí lọ́rọ̀ ìyànjú yín. àwọn ẹ̀jẹ̀jẹ̀ náà fi kó àwọn tó ń dìde bọ̀ àtàwọn tó ti dìde tí ẹ fi lè rí pé àkọ́kọ́ àwọn tó ń dìde bọ̀ náà ó lè dìde ẹ̀kejì iṣẹ́ eh, múlò ẹni dùn yìí tí ó fi gbòòrò orílẹ̀-èdè nàìjíríà náà tó fi dà tí ó fi di tíjọba gan tí ó fi lè dá sí tó sì máa fi wọlé fúnjọba. ok àwọn tó ń bọ̀ kí n bẹ̀rẹ̀ látòrí àwọn tó ṣe ń bọ̀ láti mi ìwọ tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ má wo rẹ bí ẹni tí ò lè ṣoríire lọ́nà bí. àwòrán rẹ bí ẹni tí ò lè ṣoríire. Hmm. torí there are a lot of challenges to our face. Mm. even tó bá ti fẹ́ yàwó ìyàwó ilé ẹ̀ gangan lè fi ẹlẹ̀ torí orin tó nǹkan. Hmm. ọ̀rọ̀ ńlá. tó gbé kínní wàá ní ọjọ́ tó jẹ́ pé wàá lọ sí ṣò tó jẹ́ pé five hundred naira péré ló lè mọ̀ ẹ̀bá ìdílé. ó dẹ̀ lè lọ sí ó lè wàá ní ọjọ́ tó jẹ́ pé wàá tún lọ sí ṣò tó jẹ́ pé wọ́n á kọ̀ bọ̀ níbẹ̀ dé. but you must always have it in mind ni pé it's part of challenge hmm. to fẹ́ face láti jẹyàn. Hmm. bẹ́ẹ̀ bá sì lè forí rọ. tó bá dẹ̀ lè forí rọ ìwọ náà máa jẹ èèyàn torí àwọn tó jẹ èèyàn yẹn àwọn náà ṣe kí àwọn náà forí so mm. secondly mm. nípa àwọn tó ti gòkè mm. àwọn tó ti gòkè ìwọ tó ti gòkè báwo ibi tó ti ń bọ̀ kó o ní ẹ̀pọ̀ èèyàn tó bá ro nǹkan tó ti ń bọ̀ tó ti ibi tó ti orí tó ti fi ń rọ̀bọ̀ láti ilẹ̀ wípé à ah, tí n bá ro nǹkan tí mo ti tí mo ti forí là lọ o ò ní ṣàánú àwọn tó ń bọ̀ lẹ́yìn gbọ́kàn kúrò níbi tó ti ṣe kíni ibi tó ti ń bọ̀ tẹ̀síwájú ẹni tó bá rí i pé ipá ẹ ó lè ṣe kíni gbé. ẹ wo àlejò wa àsìkò àkókò bá wa ṣọ̀rẹ́ adúpẹ́ pàtàkì lọ́wọ́ yín lágbára ọlọ́ọ̀bá ẹ mọ̀ tẹ̀síwájú jẹ́ wà lórí àwọn ẹ̀yọ ayélujára lórí Instagram àbí Facebook kí ni bí bọ́nà ti lè kàn sí yín bẹ̀. mo wà lórí Instagram hmm. tẹ bá search Kọ́kọ́rọ́ Ayọ̀ kọ́kọ́rọ́ ayọ̀ lórí instagram lórí facebook ẹ search kọ́kọ́rọ́ ayọ̀ kọ́kọ́rọ́ ayọ̀ lórí facebook kọ́kọ́rọ́ ayọ̀ wọn ò ní dògbò. ẹ bá dẹ lo lo phone number. Ah, torí pé ẹ̀sánwó abala yìí kò ní sí àǹfààní ò lásìkò yìí ṣùgbọ́n àwọn yóò mọ̀ kàn sí lábala abẹ́ ọ lágbára ọlọ́ọ̀bẹ ò ní ṣubú ara ò ẹ̀ ní ṣubú ẹ̀mí ṣé tá a bá tún pé ìjọ́ mi ṣe é kàn sí wa. Ah, iṣẹ́ wo ni mo gbà. lọ́dà ẹ ṣeun wò lápá aláìmọ̀ tẹ̀síwájú ẹ wo ẹ̀yìn wa nùlé àádókè lọ́hùn-ún tá a bá padà dé àtẹ̀mí àti ọ̀yáwálé lápadà wá o ẹ jẹ́ wọ àwọn pàtí ìjọba yẹ kọ́kọ́ ìgbà tọ́lá lónà yẹ kọ́kọ́ bá ṣe mọ̀ kásẹ̀ ètò Ojúmọ́ Ire tòní nílẹ̀ bókíyìn o ẹ kú kàlẹ̀.